àgbàdo hóró ẹyọ kan láti bọ́lẹ̀ òòró nísìbò ló ṣe wá di padà dín tó dàgbà tó wá wọ ẹ̀mọ iye hóró egusi ló ti bọ́lẹ̀ òòró nísìbò ṣe dàgbà bó ṣe wá di odidi ìgbé iṣu ńlá subhanallah ṣùgbọ́n ẹ jẹ́ ká understand di ọlọ́run àfáàjọ pásítọ̀ wa páítọ̀ wa bàbá ìmáàmù ṣé wà àgbàlagbà ìjẹ́ tẹ́ ń sọ fáwọn èèyàn gan ṣó yẹ̀yìn gan is that thing that message you. been Passing to others is that thing being clear to you? ẹgbẹ́ mi sọ ẹnu yín dùn kí ni mọ̀rọ́ọ̀dù yín kí ni èrò yín gan lórí tẹ́ ń sọ fáwọn èèyàn gan kí ni èrò titi èrò titi mò ń bí yín ṣé ń sọ fáwọn èèyàn torí kan lè jẹ́ ni ọlọ́run kan lè dá ọlọ́run mọ̀ ni abẹ́ ń sọ fáwọn èèyàn láti kó jọjọ abẹ́ ń fáwọn èèyàn láti kówó jọ abẹ́ ń fáwọn èèyàn torí àǹfààní personal issue ti sọ gbọ́ ti tàwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ á ní I love my pastor mo láìkí pásítọ̀ mi gẹ́gẹ́ gbọ́ ọ̀rọ̀ dádì dádì dádì dádì sáà ìgbésí ayé wọn ìwọ ló ń darí ẹ̀ ṣùgbọ́n sóun sọ̀tọ̀ ọ̀rọ̀ fún wọn sóun rántí fún padà pàdé ọlọ́njọ́ kan ìwọ bàbá ẹ̀ máa wù ìwọ làwọn yẹn wá ń bá kó ṣàdúrà fáwọn ṣùgbọ́n ìjẹ́ kí n ṣe pọ̀ ń sa nǹkan lù wọ́n kádàá wọn lè máa bá wọn torí kán lè wá bá wọn torí pé ọ̀fẹ́ kọ́rọ̀ ara ọ̀fẹ́ kọ́rọ̀ ayé gangan ti ẹnìkan jọ ìjẹ́ kí n ṣe pé personal issues ló ń jà fún mi ní jẹ́ kọ́rọ̀ ìwà emotional kò má wọn rò pé abẹ́nìkan ti ṣe ọ̀wọ́ ẹ̀ náà ọ̀rọ̀ nù Kùránì sọ fún ẹ̀ do not forget fún nǹkan bíi tí pé ǹjẹ́ tí mo sọ fáwọn àwọn èèyàn ti ní believe lórí mi lóòótọ́ ṣùgbọ́n sóòótọ́ ni mo ń sọ fún wọn rántí ìjọ tí ó padà á fún ọ nìkan nínú sáré lọ́jọ́ tẹ́ẹ̀dá ó sùn kalẹ̀ pọ́nọ́rú aya rẹ ọmọ rẹ ọkọ rẹ atálásùnmọ́ ọ̀rẹ́ rẹ tí wọ́n ó sì máa wọ̀ ọ́ lọ́ọ̀kan níbi tí wọ́n tẹ ọ sí. láti lè débì tó wà yóò ṣòro ẹrù ọjọ́ yẹn ló máa ń bà mí o ẹrù ọjọ́ yẹn ló máa ẹrù ọjọ́ yẹn ló yẹ kó bá ẹ bọ̀dá dádì mọ́mì alágbára ọ̀gá ilé iṣẹ́ ẹrù ọjọ́ yẹn ló yẹ kó bá ẹ o pàǹtẹ ọpọlọrú láìláha ẹrù ọjọ́ yẹn ló yẹ kó bá ẹ fún nǹkan tó pàdé ọlọ́run kúránì ní alẹ́ dínà. láàyẹ̀rìndúnà lè kọ́ àná àwọn tó yẹ pé wọn ò máa ronú wọn ò máa ronú ká máa ronú padà péjọ kan ń bọ̀ táwọn ó díjú táwọn ò ní jí sínú ayé mọ́ láyẹ̀rìndúnà lè kọ́ àná wọn ní ronú káwọn padà pàdé ọlọ́run tí gẹ́gẹ́ ó ṣe gẹ́gẹ́ láàrin àwọn àtọ́ ọlọ́run tó ṣẹ̀dá wọn láìláha.

wọ́n máa ń ká nàìjírí ju lè kọ́ àrọ́bì embassman tó ń ronú pé òun pàdé ọlọ́njọ́ kan òun kú the soul and the spirit tá a padà ṣàlàyé létà tá a ti ń sọ díẹ̀ lára rẹ̀ tọ́lọ́run padà extract ẹ̀ kúrò lára bọ́dì òun yìí tẹ́lẹ̀ bọ́dì tó ń pálí ó padà useless tó wọ́n pé ó padà dòfo tí wọ́n tẹ́lẹ̀ tápọ̀ ní ṣe gbẹ́njọ́ ẹ̀ mọ́ rántí á padà wẹ̀ fún ọkàn ẹ̀ níbà gbogbo tó ń gbé pamọ́ ìgbogbo secret party ẹ̀ wọ́n padà wẹ̀ fún ọkàn yìí gbogbo ṣàlẹ̀ bọ̀dá ṣàlẹ̀ àǹtí ìsàlẹ̀ ẹni tó bọ̀ ọ̀tá rẹ̀ gan ni ó sì anyhow wọ́n rẹ́sìn rẹ̀ wọ́n rẹ́sìn ẹ̀ hmm, mankana yẹri jó lè kọ́ àrùn bìí ìjọ tá a pàdé ọlọ́yìn ìjọ àfa àfa imam ìjọ tó fẹ́ pàdé ọlọ́yìn báwo ló sì rí iná kí ni preparation yìí ná towards that very day it's coming it's coming ahead it's coming to you it's coming to me it's coming to every one of us. <laughs> ẹjọ́ kí n bẹ bá ṣe pèsè kí kò kí sẹ́rin wàá ronú ara ọjọ́ yẹn náà ẹjọ́ yẹn tí wọ́n padà wẹ̀ fún yín ìjọ tí màláìka ti ń jẹ́ rohumani tí wọ́n padà bọ̀ ah, ọmọ ẹ̀yà níwọ̀ àná ń wẹ̀ fún wẹ̀ ó wá gbà lọ́wọ́ kó wọ ilé ìyókùn tí ọlọ́run tó máa òkú rẹ̀ mọ́ fún lẹ́sìn ìjọ́nà pé ó ṣe ṣe lánàá lóòótọ́ àmọ́ nísìnyí nípò tí wọ́n kò sì ṣe mọ́ àwọn èèyàn ni wọ́n rìn yìí wọ́n gbé wọn ní ìwọ́n náà fẹsẹ̀ nílẹ̀ kó rìn ó máa fún lẹ́sìn ìjọ́nà ọ̀hún ó ṣe é ṣe lẹ́ẹ̀kan yìí àmọ́ nísìnyí kò ṣe é ṣe mọ́ wọ́n gbé ọ́ sáré o sì ní nípa kankan ò ní lágbára kankan láti sọ kankan mọ́ ẹjọ́ mo ń bí ní pásítọ̀ wa kí ni preparation yìí two hours a day ṣé ń bíbí àfún nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ fáwọn èèyàn ní church ṣé ń bíbí àfún alfa baba imam ní mosque kútúbà tẹ́ ń sí fáwọn èèyàn kí ni àníyàn yìí kí ni murad kí ni intention yẹn lórí tẹ́ ń sọ yẹn ṣé normally ṣé ń prepare fún tí mo ń wí ṣé ń prepare fún jọ́ tẹ́ máa pàdé ọlọ́run yẹn mo á ń sọ̀rọ̀ ń pa àfọkàn balẹ̀ wá lọ́kàn ẹ̀ lè balẹ̀ o má tó kó sínú ọkàn ni o má tó sọ fáwọn èèyàn ní sọ jọra wọn sọ correct àbó contradict ara wọn tó bá ti contradict ara wọn ó di ẹrù yẹn dáadáa nìyẹn o ajẹ́pẹ́jọ́ pàdé yẹn ó burú pẹ̀lú àtọ́lọ́hun èmi lórí mi àtìyàwó àtàwọn ọmọ mi kí ni preparation mi tó wọ́n sí kú ìwọ náà bí mo ṣe ń sọ tèmi ẹ̀ fi jọ́ọ̀jà rẹ o <laughs> orí bá kan àbí think of it ọ̀ pé reality máa ń le létí ó sì máa ń le la ó máa ń le lẹ́mìí pé kí ni bọ́ọ̀ yẹn ń sọ ta ló ránṣẹ́ gan yes èmi ti ń sọ tèmi nìyẹn o. mo ti ń sọ tèmi nìyẹn mi ò sọ fún ẹ òkú mọ̀ mi rí mi sọ torí kó fún mi lówó àbí torí pé mo nídìí kankan látọ̀dọ̀ ẹ bọ̀ èyí tọ́lọ̀ ń èmi kí wọ́n á sọ dìgbọ́n wọn náà